ṣùgbọ́n a rán wá láti ṣe ẹlẹ́rìí fún ìmọ́lẹ̀ náà ìmọ́lẹ̀ òtítọ́ ń bẹ tí ń tàn mọ́lẹ̀ fún olúkúlùkù ènìyàn tí ó wá sí ayé òun sì wà ní ayé nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé ayé kò sì mọ̀ ọ́ ó tọ̀ àwọn tirẹ̀ wá àwọn ará tirẹ̀ kò sì gbà á ṣùgbọ́n iye àwọn tí ó gbà á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 àti oore ọ̀fẹ́ kún oore ọ̀fẹ́ nítorí pé nípasẹ̀ Mósè ni a ti fi òfin fúnni ṣùgbọ́n oore ọ̀fẹ́ àti òtítọ́ ti pasẹ̀ Jésù Kristi wá kò sí ẹni tí ó rí Ọlọ́run rí ọmọ bíbí kan ṣoṣo tí ń bẹ ní òkun àyà bàbá òun náà ni ó fi í hàn èyí sì ni ẹ̀rí Jòhánù nígbà àwọn júù rán àwọn àlùfáà àti àwọn ọmọ léfì láti jerusalem wá láti bí í léèrè pé. ta ni ìwọ ha í ṣe. ó sì jẹ́wọ́ kò sì sẹ́ ó sì jẹ́wọ́ pé. èmi kì í ṣe kristi náà. wọ́n sì bí i pé. ta ni ìwọ ha í ṣe elijah ni ọ ó sì wí pé. bẹ́ẹ̀ kọ́ ìwọ ni wòlíì náà bí? ó sì dáhùn wípé. bẹ́ẹ̀ kọ́. nítorí náà wọ́n wí fún un pé. ta ni ìwọ ń ṣe? kí àwa kí ó lè fi fún àwọn tí ó rán wa kí ni o wí ní ti ara rẹ. ó wí pé. èmi ni ohùn ẹni tí ń kígbe ní ijù ẹ ṣe kí ọ̀nà olúwa tọ́ gẹ́gẹ́ bí wòlíì àìsáyà ti wí. àwọn tí a rán sì jẹ́ nínú àwọn Farisí wọ́n sì bí í léèrè wọ́n sì wí fún un pé. ǹjẹ́ èé ṣe tí ìwọ fi ń baptisi bí ìwọ kì í bá ṣe kristi náà tàbí elijah tàbí wòlíì náà. johanu dá wọn lóhùn wípé. èmi ń fi omi baptisi ẹnìkan dúró láàrin yín ẹni tí ẹ̀yin kò mọ̀ òun náà ni ẹni tí ń bọ̀ lẹ́yìn mi tí ó pọ̀ jù mí lọ ẹni tí èmi kò yẹ láti tú okùn bàtà rẹ̀. nǹkan wọ̀nyí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 ṣùgbọ́n kí a lè fi hàn fún Ísírẹ́lì nítorí náà ni èmi ṣe wá tí mò ń fi omi baptize. Jòhánù sì jẹ́rìí ó wí pé. mo rí ẹ̀mí sọ̀kalẹ̀ láti ọ̀run wá bí àdàbà ó sì bà lé e. èmi kò sì mọ̀ ṣùgbọ́n ẹni tí ó rán mi wá láti fi omi baptize òun náà ni ó wí fún mi pé lórí ẹni tí ìwọ bá rí tí ẹ̀mí sọ̀kalẹ̀ sí tí ó sì bà òun náà ni ẹni tí ń fi ẹ̀mí mímọ́ baptisi èmi sì ti rí i èmi sì ti ń jẹ́rìí pé èyí ni ọmọ ọlọ́run. ní ijọ́ kejì ẹ̀wẹ̀ johannu dúró àti méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wo jésù bí ó ti ń rìn ó sì wí pé. wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run. àwọn ọmọ ẹ̀yìn méjì náà sì gbọ́ nígbà tí ó wí wọ́n sì tọ Jésù lẹ́yìn nígbà náà ni Jésù yí padà ó rí wọn ń tọ òun lẹ́yìn ó sì wí fún wọn pé. kí ni ẹ̀yin ń wá. wọ́n wí fún un pé. rábì. ìtumọ̀ èyí tí jẹ́ olùkọ́ni. níbo ni ìwọ ń gbé. ó wí fún wọn pé. ẹ wá wò wọ́n sì wá wọ́n sì rí ibi tí ó ń gbé wọ́n sì bá a jókòó ní ijọ́ náà nítorí tí ó jẹ́ ìwọ̀n wákàtí kẹwàá ọjọ́ ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jòhánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Áńdérù arákùnrin Símónì Pétérù òun tètè kọ́ rí Símónì arákùnrin òun tìkára rẹ̀ ó sì wí fún un pé. àwa ti rí Mèsáyà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 ó ń rérè ká àlè ti násárẹ́tì jáde. fílípì wí fún un pé wá wò ó jésù rí nàtàníẹ́lì ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó sì wí nípa rẹ̀ pé. wò ó ọmọ ìsírẹ́lì ní tòótọ́ nínú ẹni tí ẹ̀tàn kò sí. nàtàníẹ́lì wí fún un pé. níbo ni ìwọ ti mọ̀ mí. jésù dáhùn ó sì wí fún un pé. kí Fílípì tó pè ọ́ nígbà tí ìwọ wà lábẹ́ igi ọ̀pọ̀tọ́ mo ti rí ọ. Nathanael dáhùn ó sì wí fún un pé. Rábì ìwọ ni ọmọ Ọlọ́run ìwọ ni ọba Ísírẹ́lì. Jésù dáhùn ó sì wí fún un pé. nítorí mo wí fún ọ pé mo rí ọ lábẹ́ igi ọ̀pọ̀tọ́ ni ìwọ ṣe gbàgbọ́ ìwọ ó rí ohun tí ó pọ̀ jù wọ̀nyí lọ. ó sì wí fún un pé. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹ̀yin ó rí ọ̀run ṣí sílẹ̀ àwọn áńgẹ́lì ọlọ́run yóò sì máa gòkè wọn ó sì máa sọ̀kalẹ̀ sórí ọmọ ènìyàn.